àìmọye mùsùlùmí náà fi ń dà nǹkan rúmọ́ lójú kéde àwọn nǹkan yẹn reality ni pé wà nínú ẹ̀sìn wa lóòótọ́ àbálàyé ló bá dé àlàyé ló bá dé mùsùlùmí ó bà láyé àwọn kan mú àwọn kìíní ọlọ́ọ̀kan wọ́n kan jùlẹ̀ bíi wọ́n kan bọ̀ ti dà nǹkan rú bàbá kan ló ń ti dìdàkudà sílẹ̀ yorùbá nísìnyí tọ́lọ̀bá nílò kọ́lọ̀bá wa tó ṣe yorùbá wa ti nílò ìdájọ́ tí ó fi tú wa lọ́kànbalẹ̀ lẹ̀ yorùbá ọlọ́bá wa ṣèdájọ́ rẹ̀ fún information tó dà fún wọn lọ́wọ́ ó sì èsì ìsìtì sí náà ní àní àbúbákàrí àtàlẹ́bì fọ́nà jọ ṣe jíjẹ́rọ táwá ní olẹ́lú ní ìlú tálẹ́ni ọ̀hún oníkúdá kìí ṣe mùsùlùmí ládùrú mọ̀kọ́ mọ̀ ṣárọ̀fù yẹn ẹ̀sì mọ̀ pé ibi tí kò ń jìra àwọn sàápé dínú ní ẹ̀mí rẹ̀ náà ni kò sí nǹkan méjì èyí mo tó rí kan tó tó ṣe ẹ̀tọ́ láìpẹ́ yìí náà ẹ̀sì lójú rẹ̀ wúlá rọ́kàn síra rẹ̀ ní sọ ilẹ̀ yorùbá ọfẹ́ o ọkọ̀ o gbogbo dọ́ta bá mọ̀ pẹ̀tẹ̀ ìjàmá ta ní gbẹ̀kẹ̀lú àbúbákiri ta ní gbẹ̀kẹ̀lú àbúbákiri ìjọ náà àbúbákiri ọ̀bìnú kú lásán ni mo tún bìbẹ̀ ìdíkà lánàá bá ní mo tún bìbẹ̀ ìdíkà lánàá bá ní lè bínú kú lómi tí bí ọ̀nà àwọn òkè àmọ́sọ̀rẹ́ lè yí àwọn àgbààgbà bá lẹ́yìn báyìí náà ti pàtàn fún wa nù bá àgbààgbà báwọn yóò bá sì pa fún wa báwa ti dánú àkọọ́lẹ̀ síra lọ ẹnu àwọn onímọ̀ sì kù lórí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ìwọ bá wá gbé jàngàn jàngàn wọ́nran wọ̀nran ráhùn ráhùn tó gbé tiẹ̀ dé máa lọ dáǹkà rẹ lò àtàwọn dèdèrè dèdèwúrẹ tí wọ́n bá gba nǹkan wí. àmọ́ yàgò àlẹ́gbẹ̀wá Muhammad sallallahu alaihi wasallam tó ṣe yíra ànábì àti tani Abubakar bí wo bá pítọ̀ wọ ọmọ ṣe ànábì àbíta ní táńtẹ̀lá ànábì ṣe ń jíra tánẹ́jọ́ ń bẹ́nu kòtò ìṣòkè tánẹ́jọ́ ń bẹ́nu kòtò ọmọ oúnjẹ àbúrò tí bẹ́nu mi ìbáfọ wọ́nrẹ̀ wọ́n dágbáyà fún ọdún jẹ́ àtúnwà àtàwọn ajá rẹ̀ lọ́jọ́ ọmọ igbó kàkiri ìgbòho kòròpó yìí àìlẹ́kọ̀ọ́ tó àta ìmímọ̀ tó àta ìgbàgbọ́ yìí mímọ̀ wàhálà tí máa ń dá sí ọlọ́run ogun ń jà wá mùsùlùmí lónìí ogun tí wọ́n ń jà wá nísìnyí àlọ́dọ́dúnwò lè fi kiri lè intellectual war ti dogun mímọ́ so gbogbo àwọn títẹ́ wọn ò yẹjú àsìkò láti bí wọ́n túrì tẹ̀sí bá bá ti ń rà àwọn nǹkan tí ò tó nǹkan báyìí kó ṣe bá wọn ti rí nǹkan irú ẹ̀ ló fi gbogbo lọ́rọ̀ yìí ẹwù tó táwọn ọ̀rọ̀ ni ti ń dà mọ́ lọ́wọ́ gbogbo ẹwù ẹwù wíkùwí tó ti wí lọ tẹ́tì mọ̀ pé káì kò sí ohun tó dàbí ìpìlẹ̀ gẹ́gẹ́ ní tí ó ní tí ó ní òye kódà bàbá àpàrà ní pé tí ó ní òye èmi fásitì mẹ́rin mi ò èmi máa ń dúpẹ́ fọ́lọ́run yóò lọ́tọ̀ pé ah, a àmọ̀ dúpẹ́ fọ́lọ́run tọ́kùnrin yóò mọ̀lẹ́mọ̀ tí ó dùn báyìí lọ torí pé ká ló lọ mọ tí ó dáadáa pẹ̀lá níyàn burúkú tó ní yìí ìwàlọ̀ òṣẹlẹ̀ o àwọn àgbà tí ń dálẹ̀ ìyá yẹn gbẹ̀ tí o tó rá ma àwọn tí kéwú tí wọ́n dáwọn wà láwọn nílẹ̀ láwọn ìlú tí wọ́n ti dálẹ̀ àwọn àlùfáà tẹ́lẹ̀ kojú wọn àwọn àfáà ńláńláńlá ni tẹ́lẹ̀ kojú wọn a máa dúpẹ́ fọ́lọ̀ níbi ọ̀rọ̀ àwọn ilé ìwọ́ sì péyàn gbá sí ìdájú lọ tí ìdájú ìyẹn bá yẹjú dáadáa ọmọ ìdájú ni wọ́n fi tá sára ni wọ́n fi wá dàrú wọn lójú

kílà tẹ́ fi sọ fẹ́ ẹni tọ́ka ní àmọ̀bọ̀ akátìlẹ̀ ilé ilé ìdíjà mọ̀ sí mẹ́lì kí kò bá sí ní ọba wọn dàbí gbogbo àwọn kan wọn náà kọ́ lọ́pọ̀ ti kẹwa ló fi jẹ́ pé làìmọ̀ kan ti ń gorí mọ̀kálẹ̀ tí kéwú bẹ tí ń sọlá gbá wá dágbára wò kálágbá rẹ̀ tí ń ju gbogbo wa lọ tá àlè mọ ẹ̀ lè mọ tí ń ká ó gbogbo wa lọ rẹ̀ wọ́n ra tíra ju gbogbo wa lọ káwọn wọ́n rà tíra wàhálà abọ́dẹ̀sì kọ́ tó mẹ́rẹ̀ ẹ̀sùdọ́kùsọ̀ tó sọ àwọn èèyàn ti kàbíyànjẹ́ ó ti mọ̀ sọ fún wípé tẹ́rí tí ń bọ̀ ibi tí ń padà ń lọ o wọ́n ti wá lọ lúgbọ̀dí mẹ́ india láìdé àti mọ̀pọ̀ ń bọ̀ olùsẹ̀ ọmọdé ń wà fún lọ́rẹ́ káì ìgbà wà mọ̀ pé àwọn kéèkéé lọ ń bá mi ẹ̀ẹ̀kọ́ àwọn ọmọ kéèkéé lọ ọ̀dọ̀ àwọn kéèkéé náà ló wà torí pé ẹ̀kọ́ àwọn táwọn ọmọ kéèkéé pa níbẹ̀ ní ti lọ rèé ti wọ́n ràn àwọn ọmọdé ó rèé fàṣẹ àwọn ọmọdé àárẹ̀ ọ̀fàṣẹ torí pé ìjà ọmọdé lọ wá jà a sì hangu rẹ̀ dáadáa a sì tọmọdé hangu rẹ̀ nígbà wọn bá wọn dàgbà hàn á padà wọn ti tàgbàlagbà náà hangu rẹ̀ wọ́n sì wọ́n náà wọn lẹ̀ yorùbá ànígbà ń bọ́ àti lọ́mbò láti bọ̀ ní pé ọ̀rọ̀ tá nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tá nẹ́bí sọ fọ́kùn yẹn anábì ní ẹ̀rù káàbọ̀ ha wẹ̀yìn